mo kí yín káàbọ̀ sí ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ọ̀làmìdí ọ̀làsànlẹ̀ lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá. kò í sí. ẹ bá mi já wọn sí. kò í sí. à ń súnmọ́jú gbà mí ìwọ́kọ̀ jí lóru ni kí ló sùkùn yẹn náà. gbajúgbajù òṣèré ọláìdé bákàrè ló ti lo àkókò ìṣílé rẹ̀ láti sọ fún àwọn obìnrin pàápàá gbogbo ènìyàn wípé láti di onílé ní ìlú èkó kì í ṣe ohun tó rọrùn rárá ọ̀rọ̀ yìí ló jẹyọ lásìkò tí tẹlifíṣàn orísun fi ọ̀rọ̀ wá láìdé bákàrè lẹ́nu wò níbi ayẹyẹ ìṣílé rẹ̀ eléyìí tó wáyé ní lọ́ọ́lọ́ yìí níbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré àti àwọn atọ́kùnlóyè tí wọ́n ti fara hàn tí olúkúlùkù wọn sì ń fi ayọ̀ àti àdúrà ńlá ṣàdúrà fún ìlúmọ̀ọ́ká òṣèré náà k mayegun the general pẹ̀lú wà níbẹ̀ láti kọlù sí àwọn ènìyàn nídìí Mukare ẹni tí ó jẹ́ ọ̀gá Láìdé Bákàrẹ̀ pẹ̀lú sọ ọ̀kan tàbí méjì nípa rẹ̀ ẹ jẹ́ ká gbọ́ bí ó ti lọ. tí ò bá kò ní débi tó délé ni ó nírẹ̀lẹ̀ ó wà humble ó ní ó wà focus then ó wà determined pé nǹkan tó fẹ́ ṣe nìyí so ọlọ́run dẹ̀ ṣe débi pé ibi tó délé ni iná kò ní takú síbẹ̀ ẹ̀ tí láìdé ò bá dáa ẹ̀kọ́ ga mi àwọn pé kí mo fẹ́ lọ ṣe ń bẹ̀ ọmọ tí ò wúlò tó ní respect ó dáa náà ni mo ṣe wà ń bí. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ọ̀pọ̀ àwọn ènìyàn lórí ayélujára ni wọ́n ti ń kí ọ̀kan pàtàkì nínú àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ virtual media network tó tún jẹ́ agbóhùnsáfẹ́fẹ́ fún tẹlifíṣàn èrè àtẹ̀n ìyẹn princess Prince Peter wípé ó kú ayẹyẹ ọjọ́ ìbí èyí tí Elédùmarè jẹ́ kí ó bá a lóòkè pẹ̀ Princess Peter ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi àwòrán tí ó jọjú èyí tí ó sì rẹwà sórí ìtàkùn ayélujára rẹ̀ èyí tí ó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré pàápàá tàwọn ti elédè òyìnbó máa kan sáárá kí tí wọ́n sì ń lọ lọ́gọ̀ ẹnu fún àwọn iṣẹ́ takuntakun èyí tí ó ṣe pàápàá nípa ìfọ̀rọ̀wánilẹ́nuwò níbi àwọn ayẹyẹ gbogbo àti ọ̀nà tí ó ń gbà múra Princess Peter ni wọ́n ń gbàdúrà fún wípé Ọlọ́run ajẹkópẹ́ láyé láàyè àti láàyè tó dára. ajá àbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá tẹlifíṣàn Orísun pẹ̀lú sọ wípé ẹ kú ayẹyẹ orí akádùn. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ àwọn àgbà ní ẹni ọdún bá láyé ó yẹ kó ṣọpẹ́ eléyìí ló mú kí ìyàwó ìlú mọ̀ọ́ká dẹ́rìn-pòṣónú Ayọ̀ Mákùn tí ìyàwó rẹ̀ ń jẹ́ Mabel Mákùn lo ìtàkùn ayélujára rẹ̀ láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìfẹ́ orí ọ̀fẹ́ àti ẹ̀mí tí ó yọ̀ǹda fún Mabel Mákùn ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti dúpẹ́ wípé ó fi ọdún kan kún àjọ̀dún ọ̀hún tí ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré àti àwọn ìlú mọ̀kòrí ayélujára náà sì ń kí ikú ayẹyẹ ọjọ́ ìbí wípé ẹ̀mí rẹ̀ á ṣe ọ̀pọ̀ rẹ̀ láyé nínú owó ọlá ìfọkànbalẹ̀ àti àìkúbálẹ̀ ọ̀rọ̀. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ọ̀pọ̀ àwọn òṣèré àti ìlú mọ̀ọ́ká orí ìtàkùn ayélujára ni wọ́n ń kí òṣèré Ridwan ọlọ́gọ́lọ́ èyí tí àwọn ènìyàn mọ̀ sí Benzema kú ayẹyẹ ọjọ́ ìbí látàrí àwọn àwòrán tí Ridwan ọlọ́gọ́lọ́ fi sórí ìtàkùn ayélujára rẹ̀ níbi tí ó ti ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó fi ọdún kan kún ọdún òun láyé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ náà sì ń fi àdúrà ránṣẹ́ sí i wípé á ṣe ọ̀pọ̀ rẹ̀ láyé. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà títí di àsìkò yìí ọ̀pọ̀ àwọn ènìyàn lórí ayélujára ni wọ́n ń kí ọba Abdulwasiu Ọmọgbọ́láhàn Lawal ọba onírù ti Ìrù Kingdom ti ìpínlẹ̀ Èkó Abisoguntu kú àṣẹ̀yìndé ti màmá wọn tí ó papòdà ní ọjọ́ ọjọ́rú èyí tí ó kọjá yìí olórí alájà Muinat Lawal orúkọ màmá náà tí àwọn ènìyàn sì ń ṣàdúrà fún ọba náà wípé Ọlọ́run á atẹ́màmà sáfẹ́fẹ́ rere. ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún àbúrò ìlúmọ̀ọ́kọ olórin Two-Face Idibia ìyẹn Charlie Brave ló kọ sórí ìtàkùn ayélujára rẹ̀ wípé kò sí bí ẹ ṣe lè ṣe ìgbẹ́ ó máa rùn ni Charlie Brave ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti kọ èyí látàrí ohun tí ó wáyé láàrin Two-Face àti ìyàwó rẹ̀ Annie Idibia tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì sọ wípé kí ló dé tí Charlie ṣe máa ń dá sí ọ̀rọ̀ ọkọ àtìyàwó ní gbogbo ìgbà. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ìlúmọ̀ọ́kọ òṣèré òṣèré Fẹ́mi Adébáyọ̀ ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti gba àwọn ènìyàn nímọ̀ràn wípé ó dìgbà tí a bá rí ara wa bí ènìyàn àti pé bákan náà lọ́lọ́run dá wa a ò ní lè gbé ìgbé ayé ìṣọ̀kan láì wo ipò ẹ̀sìn ìlú tàbí àyíká wípé tí a bá ń wo gbogbo nǹkan yìí kò ní sí ìfẹ́ láàrin ara wa yóò sì sọ wípé kí a rí dájú wípé kí gbogbo wa kóra wa pọ̀ kí a lè jẹ́ kí ìṣọ̀kan wà láàrin wa kí orílẹ̀-èdè Nàìjíríà kó ba lè ní ìtẹ̀síwájú Fẹ́mi Adébáyọ̀ ló sọ eléyìí di mímọ̀ lórí ìtàkùn ayélujára rẹ̀. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta gbajúgbajà olórin Paul Okoye ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ èròǹgbà rẹ̀ wípé òun nífẹ̀ẹ́ orílẹ̀-èdè Ghana òun sì gbóríyìn fún ààrẹ orílẹ̀-èdè náà ó ní kí wọ́n wo gbogbo iná mọ̀nàmọ́ná wọn bó ṣe dáa ètò ààbò wọn dáa ọ̀nà ọlọ́dà wọn gan dáa pẹ̀lú ó wá ní ẹ wá wo ilé ẹ̀kọ́ gíga wọn bí ó ti dáa tó sì rọ gbogbo àwọn olùgbé ibẹ̀ lọ́rùn eléyìí ló sọ di mímọ̀ lórí ìtàkùn ayélujára rẹ̀ látàrí ìfọsẹ̀wọnsẹ̀ bọ́ọ̀lù àfẹsẹ̀gbá èyí tí ó wáyé láàrin orílẹ̀-èdè Ghana àti Nàìjíríà tí àwọn orílẹ̀-èdè Ghana sì na orílẹ̀-èdè Nàìjíríà eléyìí ló mú kí Paul Okoye kọ eléyìí sí orí ìtàkùn ayélujára rẹ̀. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ìlúmọ̀ọ́ká dẹ́rìn-pọ̀ṣẹ́nu Báyégún Olúwatóyìn ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti gba àwọn olólùfẹ́ rẹ̀ nímọ̀ràn wípé kí wọ́n ṣọ́ra kí wọ́n mọ orú ọ̀rẹ́ tí wọ́n máa ní ó nítorí wípé àwọn míì wà tó jẹ́ wípé ohun tí a dá wọn fún ni láti pa láti parun àti lá láti jí ó ní ẹ ṣọ́ra ó wá ṣàdúrà fún gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ lórí ìtàkùn ayélujára wípé gbogbo ẹnikẹ́ni tó bá ń súnmọ́ wọn gbogbo ẹnikẹ́ni tó bá ń ṣe bí ọ̀rẹ́ sí wọn láti pa wọ́n láti jí àbí láti pa wọ́n run ó ní kí ọlọ́run kí ó pín wọn níyà eléyìí ló sọ di mímọ̀ àti àdúrà tó fi ránṣẹ́ sórí ìtàkùn ayélujára rẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ náà sì ṣe àmì sí àdúrà náà ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní gbajúgbajà ọ̀dọ́mọdé olórin ẹ̀mí Fẹ́rànmi Tèmítọ́pẹ́ tí ọ̀pọ̀ ènìyàn mọ̀ sí Golden Angel ló ìtàkùn ayélujára agbára rẹ̀ láti bẹ àwọn olólùfẹ́ rẹ̀ wípé kí wọ́n má bínú pé yíyin ọlọ́run pẹ̀lú àwọn ọmọ ọlọ́jọ́ ìbí ti oṣù kẹta yìí kò ní lè wáyé látàrí ìdánwò examination èyí tí ó ń ṣe ní iléèwé rẹ̀ tí ó sì sọ wípé kí wọ́n dákun kí wọ́n dábọ̀ wọ́n máa ṣe pẹ̀lú ti àwọn ti oṣù tó ń bọ̀ ó wá bẹ àwọn olólùfẹ́ rẹ̀ lórí ìtàkùn ayélujára wípé kí wọ́n jọ kí wọ́n máa fi àdúrà ran òun lọ́wọ́ bẹ́ẹ̀ náà làwọn olólùfẹ́ rẹ̀ náà sì kọ àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí àṣeyọrí báyìí ni ó máa ṣe. ó ní jù báyìí lọ fún ajá balẹ̀ ròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ọ̀làmídé ọ̀làsànlóye lórúkọ tèmi ó dàbọ̀.